When I open my mouth to talk anymore today, no one is saying nothing. I found When I turn my microphone, I know you go listen. Niger is a fool, almost clocking six. They say while we in like a zoo. Kilo de whitey, our leaders, oh no jẹgúdú jẹra àdìsẹ́yìntì àwọn fẹ̀gúdídéla àbí people join this we are suffering and smiling politicians are demanding and the masses are their mercy. ìjà ẹ ṣe bọ́ ni pé ọjọ́ gbogbo báyìí tó lè ọjọ́ kan gan-an báyìí ní tó lóhùn tó bá dẹ̀ tásìkò àti ṣu wọn ní òde alánú ẹ Yorùbá kan náà ló tún sọ wípé ọ̀run yabọ̀ kì í ṣọ̀rọ̀ ẹnìkan kò ṣọ̀rọ̀ tèmi o kò ń ṣọ̀rọ̀ tiwọ ọ̀rọ̀ ti gbogbo wa ni nítorí pé lọ́wọ́ báyìí gbogbo àwa ọmọ Nàìjíríà á ti tòjé bọ olóòṣà lọ́wọ́ ó kú bá bá ńlá ẹni o ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ ẹni tó bá ṣe dópin làó gbàlà mò ń bọ̀ ná ẹ̀ka lẹ́ńbẹ̀ yẹn. nice òun lè ń gbọ́ ọ̀rọ̀ ní àkọlé ẹ̀ mò ń bọ̀ mi ò tí ì lọ. àbẹ̀jò kìgbénú sá ọ̀gá mi sá bẹ́gì sá I know you are the government, government. but I have the right to talk at the moment. Yes. Listen to the voice of the people before procurement. Give us basic amenities before your pocket. Average Nigerians are very broken. We don't want your money like the British citizens. All we want is for you to do our country. ẹ kọ́lọ̀ májìká ṣiṣẹ́ oníṣẹ́ ẹ lọ́gbàlọ́gbà lẹ́tọ̀ náà tá a ti dé ṣùgbọ́n ọ̀rọ̀ kan náà là ń sọ tí gbogbo ènìyàn ń sọ nítorí àgbájọwọ́ báyìí la fi ń sọ̀yà àjíjí ọwọ́ kan wọn ní kò gbẹ́rù délú endsars a ò fẹ́ mọ́ nítorí pé ẹni tá a bá fẹ́ ní ìrù tó tún ń darin ó ṣetán àti tẹ́ nìyẹn ẹ tí ló bá dẹ̀ ń dún ládùn jù ẹ ó ṣetán àti ya náà nìyẹn ẹ káàbọ̀ sórí ètò lọ́gbàlọ́gbà lẹ́tọ̀ lórí ìkànnì wa ayíǹde fm five oh four dot one òṣùpá láàrin ìràwọ̀ ṣùgbọ́n ní pé ẹgbẹgbẹ̀rún ìràwọ̀ kì í mọ́lẹ̀ tó ṣùpá àṣẹ olódùmarè ní rédíò afẹ́fẹ́ ti yín ti gbogbo ayé ń fẹ́ ni orúkọ tèmi ni Ibrahim Ogunlẹ́yẹ ọmọ onílé òkìtì nílùú Ìbàdàn májàmájà tó kára wájú lẹ àsìkò tó fẹ́mi náà láti jàfẹ́tọ̀ tèmi nítorí bá a roko bá a rodò ibikíni á padà forí fẹlẹ́ nítorí pé a kì í rokoroko títí káṣíkíni ká alájàfẹ́tọ̀ wa mò ń bọ̀ ná nice no lọ́kọrin. kó yọlẹ̀ ògbómọ̀chukwu ni mí ogun ògbà mi lẹ́rù ìwà ìbàjẹ́ yìí ṣòwò lẹ́wọ̀ bí ẹ̀wù someone must talk someone must yarn naija must be free from your wicked plan ọ̀rọ̀ gbẹ́nu. Eh, ẹ káàbọ̀ padà sórí ètò ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú àfi ọmọnìyàn ń ṣe lórílẹ̀‐èdè nàìjíríà ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ẹ bó ṣe ń ṣe yín náà ló ṣe ń ṣe mí náà nítorí pé ọ̀rọ̀ gbogbo wa ni kò ń ṣọ̀rọ̀ ẹnìkan níbi tí orílẹ̀‐èdè ń lọ kò tẹ́ wa lọ́rùn mọ́ leaders of tomorrow ló máa sọ pé àwa la ṣíwájú ọ̀la látìgbà tó ti bí àwọn bàbá wa náà ti ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tó ṣe bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ níbí ni wípé níbi tá a bá dé gbogbo ẹ̀yin ọ̀dọ́ nàìjíríà gbogbo ìfẹ̀hónúhàn tá à ń ṣe lórí ọ̀rọ̀ SARS pé a ò fẹ́ wọn mọ́ nílùú yìí tá a bá ní ká dákẹ́jẹ́ pa àṣemọ́ nísìn ó dàbí ẹ̀mí èṣù tá a lé lọ ni wọ́n sọ pé nígbà méje ni a padà wá tó bá dẹ̀ rí ààyè á dẹ̀ dòmìnira síbẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí a gbọ́dọ̀ sọ pé ó tó nítorí pé kí ó ti ń dún ó ti ń ró kólákólá ó ṣe tán àti ya ìjọba gbọ́dọ̀ gbọ́ ti wa ni bó tilẹ̀ kún ọ̀ lẹ́mìí ọlọ́run wọn jẹ́èyàn àwa náà sọ fún wọn wípé ẹ lọ́wọ́ báyìí tá a bá roko tá a bá ròdò ìjọ kan náà máa fẹ́ fàbọ̀ sílé ẹ kò wá ní dákílé wa bàjẹ́ kò ní dákọ́nà wa jojúrú lọ́wọ́ tá a wà a gbúdọ̀ gbà nítorí pé kí ni ẹ̀tọ́ wa ni gbogbo tí mo wá fẹ́ rọ̀ ẹ̀yin tí mo wá fẹ́ bẹ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó bá ń gbọ́ ni wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òbí pàtàkì jùlọ mo fẹ́ bẹ̀ yín ẹ má sọ pé káwọn ọmọ yín kó má kópa nínú ìfẹ̀hónúhàn yìí nítorí pé látìgbà tẹ̀yin ti wà níbẹ̀ gbogbo tẹ́ ẹ̀ sọ fún wa ni pé ọlọ́run á dáa ọlọ́run á dáa ká fi wọ́n lẹ̀ sọ́wọ́ ọlọ́run àtijọ́ tá ti fi wọ́n sí ọwọ́ ọlọ́run náà báyìí náà ló ṣe rí kò sí yàtọ̀ kan wọ́n wá ń burú sí lójoojúmọ́ ẹ wọ́n ní pé tí ebi bá kúrò nínú ìṣẹ́ wọ́n ní ìṣe bùṣe ebi ń pa wá ìjà ń jẹ wá síbẹ̀síbẹ̀ àwọn kan wá wà tó jẹ́ pé ara wa náà nìtọ́ tí wọ́n á gbẹ̀mí wa ṣùwà tọ́ka jókòó nítorí pé tá a bá jókòó <laughs> Yorùbá náà ló ti sọ wọ́n ní ẹni tó bá sọ ní dodo burúkú òun ni a kò fi bú ni ìjọba tí ò fún wa níṣẹ́ òun náà ló sọ pọ̀lẹ̀ ni wà lọ́wọ́ tá a wà àwọn sọpá àṣọlẹ̀ mọ́ ibì kan náà níjọ́ kan ni májà májà májà máa ìjọ́ kan ní ájà torí pé ọmọ àlè la máa bẹ̀ tí ò ní gbọ́ ọmọ àlè la dẹ̀ máa ṣẹ̀ tí ò ní bínú a ti bínú báyìí nítorí pé kí ni a fẹ́ SARS mọ́ nílẹ̀ wa nítorí pé ẹ fún wa níṣẹ́ gbìyànjú wa ta tún gbà náà ẹ tún sọ pé ó pọ̀ ẹ tún sọ pé ó ti dùn ju ti yín lọ ẹ tún sọ pé ó ti ládùn ju ti yín lọ ẹ̀dẹ̀ nira ẹ ń gbẹ̀mí àwọn ènìyàn ah ó burú jáì gbogbo owó òbí tó bá ń gbọ́ mi níbikíbi tó bá ti ń gbọ́ mi tó bá sọ pé kọ́mọ ẹ máa join tó bá ní kọ́mọ ẹ máa ṣe nínú ìfẹ̀hónú ọ̀tún ń ṣe ìjọkànjọkàn akọ̀ wọn náà tí ò bá kan lé akàn ara ẹ̀ tí ò bá kan ara akàn ẹbí ẹ̀ tí ò bá kàn ẹbí akàn ìwọ gan nítorí pé ó ń bọ̀ báyìí báyìí báyìí àwọn làá dẹ́ẹ̀dẹ́ẹ́ ọ̀run dẹ̀ ń yabọ̀ kò ń ṣọ̀rọ̀ ẹnìkan nítorí tó bá yadé gbogbo ala máa fara káṣá so ọ̀nà tó bá wù ká gbà ìwọ tó bá jẹ́ pé o lè tẹ̀ sórí ẹ̀rọ ayélujára ni ìwọ tó lè bá wọn ṣe ìfẹ̀hónú hàn ìwọ tó lè sọ lórí móhùnmáwòrán ìwọ tó lè sọ lórí afẹ́fẹ́ bá wọ sọ wípé endsars kí gbogbo ilé lóko lọ́nà lájù kan gbọ́ àwọn tó wà lẹ́yìn òdì náà ti ń gbọ́ nítorí pé kíni ilé gan ti wọ àwọn náà wá báwo ni o bá ṣe dùn tó pé kéèyàn béèrè ah dádì i want to go home mọ́mí àwọn to go home lẹ́yìn odi wọn Ah, ilé ò ṣe Ah, lọ tó bá ti di tó bá ti di wípé ilé ò ṣe é lọ ẹ̀yìn ò ṣe padà sí ohun búburú ti ń ṣe wá nìyẹn o lórílẹ̀‐èdè nàìjíríà a gbọ́dọ̀ dákẹ́ a wàrà àtọ́jọ́ àti ń gbàdúrà ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni a ti ń gbàgbọ́ ẹ ká fi iṣẹ́ tọ̀ nǹkan tó bá gbà la máa fi fún un nítorí pé lọ́wọ́ báyìí a ti ṣetán láti gba òmìnira a ṣẹrúmọ́ lábẹ́ òfin tó jẹ́ tiwa a ṣẹrúmọ́ lábẹ́ àwọn tá a fọwọ́ yàn a ṣẹrúmọ́ lábẹ́ àwọn tá a sọ pé kó máa darí wa nítorí pé kí ni ẹ òrìṣà bò lè gbèmí fi mílẹ̀ bí mo ṣe wà ní tó o bá ṣe tán àti darí wa ẹ kúkú fi sílẹ̀ dandan kọ́ ni Ilésanmí ṣe kini ó dùn joyè lọ tó bá kú sórí oyè ẹ tó wà ní wa lára ìtàn ò lè gbàgbé ẹ ṣùgbọ́n lọ́tà àwa yìí àwa go òjò dé tàn mọ́ àwa fẹ́ fọwọ́ ara wa kọ ìtàn tiwa nítorí àwọn tó wà ṣáájú wa wọ́n sọ pé àwọn ayé tiwa yìí wọ́n làwa la dàrú báwo la ṣe dàrú nítorí ìgbésẹ̀ táwọn à ń gbé ìgàn káláwọn ti gbé nígbà yẹn àwo ò ní jìyà yìí àní sínú ìnira yìí gbogbo etí tó bá ń gbọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ nílé ìjọsìn ni láàrin àwùjọ ni láàrin ẹbí láàrin ọ̀rẹ́ láàrin ọgbà jẹ́ ká rán àwọn èèyàn létí wípé ẹ n tá à ń ṣe yìí à ń ṣe fọjọ́ iwájú ni kò dẹ̀ ṣe fún èèyàn kan kò ń ṣe fún ògo ẹnìkan fún ògo ayérayé pé kí nàìjíríà náà lè bá jẹ́ ìlú tá a máa tẹ̀dó sí tá a ti máa là tá a ti máa ṣe rere dọ́dọ́ kọ́ ni ká máa lọ sókè òkun láti lọ ṣerú dọ́dọ́ kọ́ ni ká máa lọ sókè òkun láti lọ máa ṣerú àwọn òyìnbó ká tó jẹ́yàn láyé ó jẹ́ káwa náà jókòó síbi ká dẹ̀ rí iṣẹ́ ṣe ká rí ọ̀nà gbà ká rí ọ̀nà gbégbà ṣùgbọ́n táwọn kan bá wá ń pa wá kí la fẹ́ ṣe sí i kí la fẹ́ ṣe sí táwọn ní tíyàn bá lajúlẹ̀ tàlùbá ṣe kí ni a kò wọ́ kí tàlùbọ́ má bàa kò wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ owó tèmi àti ẹ ló wà ẹ ká jùmọ̀ gbé àwa tá a ní okun tá a ní ipá tí a ní agbára tá a ní ìfọ̀n tá a lè kanná tá a lè kọ́ tá a lè tẹ̀ tá a lè sọ sórí ẹ̀rọ ayélujára sórí afẹ́fẹ́ ká ké gbàjarè ká ké gbà àwọn ará àdúgbò ká pé kàrọ̀ àwọn ará òkè òkun kọ́ ṣe kí ni kán tẹ́wọ́ gbà wá kó gbà lọ́wọ́ ìjọba tó ń ni wá lára ìjọba tí ò gbọ́ tiwa ìjọba tí ò ṣe tiwa ìjọba tó ya di tí á padà ti gibọ̀ náà ni a lè bá gbọ́ nítorí pé lọ́wọ́ tá a wà yìí ojú lásán kò ṣeé ṣe kí ni kò ṣeé gbọmọ lọ́wọ́ èkùrọ́ agbúdọ̀ gbó agbúdọ̀ fà agbúdọ̀ gbọ̀n agbúdọ̀ tì í débi pé a lè bá gbábọ́ nítorí pé kí ni a ti tẹ̀sẹ̀ kan bomi yìí ẹ àdẹ̀kúdọ̀ kígbe òtútù mọ̀ nítorí tá a bá kígbe òtútù tá a bá yọ ẹsẹ̀ kúrò ẹ odò gan téèyàn bá fẹ́ tẹsẹ̀ bọ̀ àti ṣìkìn agbeni lọ nítorí pé èèyàn ò ṣetán àti jà lọ́wọ́ tá a wà yìí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà mo rawọ́ ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀yìn lọ́nà tèmi lè ṣe ni mo ti ń ṣe yìí ipa tèmi lè kò mo ti ń kóyìn mo ń tẹ̀ sórí afẹ́fẹ́ mo ń gbìyànjú ẹ̀ náà pé kí ni ká bọ́ lóògùn SARS àfẹ́ wọn mọ́ nílùú àfẹ́ wọn mọ́ dọ́dọ́ kọ́ nítorí pé à ń lo fóònù à ń lo aṣọ tó dáa à ń à ń hùwà tó dáa à à à ń dàbí ọmọlúwàbí tó ṣe é rí pé èèyàn dá irun èèyàn ṣe dread èèyàn lo iphone ìyẹn ò mí pé ọ̀daràn ni bí ìlú bá tiẹ̀ le tí ò ṣiṣẹ́ àwọn akọ náà ti ń ronú ọ̀nà míì láti lè gbà láti ríṣẹ́ tábà wá ń gbaṣẹ́ táwa ń dress dáadáa ìyẹn ò sọ pé kẹ́ ẹ pa wá ìyẹn kò sọ pé kẹ́ ẹ gbẹ̀mí lẹ́nu wa ìyẹn kan náà ló bí àwa náà tá a bá dẹ̀ sọ ọjọ́ iwájú á tá a bá sọ á wà nùtàn pé ó ṣẹlẹ̀ àárí kankan ṣe sí á wà nìtàn àwọn ọmọ á wá bí wa pé dáàdì mọ́mì kí lẹ ṣe nígbà ọjọ́ ayé yín nígbà tó dàrú báyìí kí lẹ́yìn náà ṣe ìgbésẹ̀ wo lẹ gbé ká lè bá rí tàn pa ká lè bá sọ pé àwa náà la jà fún òmìnira ká lè bá sọ kí tàn lè bá rántí wa sí rere àsìkò tó fún wa láti gbàjọba o ẹ á gbàjọba lọ́wọ́ Buhari à ń sọ fún pé kó gbọ́ tiwa àkọ́kọ́ tá a fẹ́ ni pé end SARS káti ẹ̀ tó mọ̀ nǹkan míì tá a fẹ́ ṣe endsars àgbájọba iná làdẹ̀ fi ń sọ̀yà a sọ fáwọn olóṣèlú mi ò ṣe PDP o mi ò ṣe APC mi ò ṣe olóṣèlú kankan ohun tí mò ń sọ ni pé ẹ gbà wá ẹ gbà wá endsars a ò fẹ́ mọ́ nílùú àwọn special anti-robbery squad a fẹ́ wọn mọ́ nílùú ó jẹ́ federal ó jẹ́ state a fẹ́ wọn mọ́ kọ́ máa lọ eh, enough is enough eh, òrìṣà bò lè gbèmí ni fi mí lẹ̀ bó ṣe wà ẹnikẹ́ máa dáàbò bá wa aráàlú ẹ tún pa wa aráàlú ẹ kúkú máa lọ aláàfẹ́yìn mọ́ Muhammadu Buhari à ń bẹ̀yìn à ń rawọ́ ẹ̀bẹ̀ ẹ̀ tá a bá dẹ̀ bẹ̀yìn tẹ́lẹ̀ gbọ́ ọmọ àlè ní àwa náà fi yé yín pé ẹ̀ àwa tá a yàn yín náà a ṣe ni a ṣetán láti fi ẹ̀hónú hàn pé èyí ti wà lẹ gbúdọ̀ gbọ́ nítorí pé ìjọba alágbádá ni kò ń ṣe tológun tí tológun yẹn bá dẹ̀ wà lórí yín ẹ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé <laughs> hmm, ẹni tó ju ni lọ ó lè ju ni ẹ lè ju ẹ lọ nínú ipò ṣùgbọ́n nínú àgbájọwọ́ <laughs> kò sí nǹkan tá a lè ṣe nítorí pé united we stand divided with four, gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà á kú dáa lágbára ọlọ́run ìgbìyànjú wò ní já sásán a máa rírì jẹ ẹ̀mí wọ̀ ò nípin sórí ẹ̀ ẹ̀ gbogbo ẹ̀yin òbí mo bẹ̀ yín mo tún rọ̀ yín ẹ káwọn ọmọ yín jáde lọ́pọ̀lọpọ̀ ẹ ká jáde sígboro nítorí tá a bá jáde tẹ́ bá ní ká máa jọ́gùn sílé lọ á máa burú sí ni a máa dàrú sí ni kò ní látúnṣe ìjọ kan ọmọ tó ní kó jókòó sílẹ̀ á kú kàn ṣó wà ní kó má jáde lọ ni ìjọ tán bá gbé tán bá pa ìjọ tán bá yìn níbo torí pé wọ ọṣọ kí ló fẹ́ sọ kúkú jẹ́ kí gbogbo ajáde ká fàyà rọ ká ṣẹ́gun ẹ̀ ká borí ẹ̀ lágbọ́rọ̀ náà á ṣe é ṣe á ní ṣàṣedànù á ní ṣàṣeèrè lágbára Elédùmarè èmi ni mò ń sọ ẹ pẹ̀lú àṣẹ Elédùmarè pé gbogbo gbìyànjú wa lórílẹ̀‐èdè kò ní já sásán á máa jèrè ilẹ̀ yìí ilẹ̀ ẹ̀ kú gbè wá àdúrà gbè wá àní ṣàṣe èrè àní ṣe fẹ́lòmíì jẹ àní lọ ṣẹrú lóko ẹlẹ́rú ẹ àwa náà rí ta jẹ ṣe lágbára Elédùmarè ó dàárọ̀ gbogbo etí tó ń gbọ́ ire fún gbogbo ènìyàn ó ọmọ Nàìjíríà àṣeṣe lágbára Ọlọ́run kò ní yẹ̀ kò ní bàjẹ́ lórí tiwa kò ní bàjẹ́ lórí tèmi ẹ láyọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan lájì ó dàárọ̀ ńbẹ̀ yẹn. ẹ sọ fún Tinubu kó yé parọ́ mọ́ ẹ sọ fún Abubakar pẹ̀lú Danjuma kàn yóò lè jà ẹ sọ fún Fẹ́mi ọmọ Fani Káyọ̀dé kó yọlẹ dá ọ ògbómọ̀chukwu ni mí ogun ò mi mí lẹ́rù ìwà ìbàjẹ́ yìí ṣòun lẹ́wọ̀ bí ẹ̀wù someone must talk someone must yarn Naija must be free from your wicked plan ọ̀rọ̀ gbénu ní fọ́ọ̀hún ọ̀rọ̀ ọ̀hún. gbẹ́nu mi fọ́ mi sá sá. I know you are the government, but I have the right to talk at the moment. Yes. Listen to the voice of the people before procurement. Give us basic amenities before your pocket. read Nigerians are very broken. We don't want your money like the British citizens. All we want is for you to do our country. Ọ̀rọ̀ gbénu ní fọ̀hún ọ̀rọ̀ our.